Yorùbá ẹ jí gìrì. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. òmìnira ni Yorùbá ń fẹ́ o nílẹ̀ bàbá wa. òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. ọmọ aláṣọ ò gbọ́dọ̀ kìsà ọmọ ẹlẹ́rọ ò fẹ́fẹ́ o yorùbá nation ni o. tó ọmọ òdua kí la fẹ́ yorùbá nation la fẹ́ afẹ́ kéku máa ké bí eku kẹja kó máa ké bí ẹja kẹyẹ máa ké bí ẹyẹ kọ́mọ ènìyàn kó máa ké bí ọmọ ènìyàn kí ìlú kó lè rojú kó lè ráyè àfi kọlọmúdọmù yẹ gbé a ò bá ẹnikẹ́ni lọ ká dá dúró yẹn gan òun la fẹ́ ẹ káàbọ̀ sórí ètò yorùbá nation now ẹ ké sálára ẹ ké sàjèrò ẹ ké sọ́wọ́ àrọ̀gùn tìlú àga ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ètò kan ètò kan ètò tí máa ṣojú ọmọ yorùbá káàkiri ayé tí a mọ̀ sí yorùbá nation ó ti dé o látòrí ìkànnì bàbá gbàgede mọ̀ tv BGI TV pásìjì orí facebook lẹ́yìn tí ń wò ó látòrí ìkànnì gbàgede mọ̀ wìtàláwìyé adébáyọ̀ lórí instagram gbàgédèmọ̀ underscore twenty two ẹ wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan kẹjẹ àjọ rìnrìn àjò náà ní pápápá kò sì ní pẹ́ rárá bákan náà ni pé ẹjẹ àjọ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ẹ̀rí ó tún ṣe ṣàánú wa tó tún ṣọwọ dàsìkò yìí a sì nú àwọn tí wọ́n bẹ́ lórí a sì nú àwọn tó fi ṣògùn owó ọlọ́pàá jẹrú òótọ́ sí wa fídíò kan rọrùn lọ́wọ́lọ́wọ́ tá a ṣe lọ́wọ́ báyìí tá a ti ṣe láàárọ̀ yìí lórí YouTube ó rọrùn lọ́wọ́ báyìí lórí ọ̀rọ̀ ọtú tí àwọn ọmọ Yorùbá lọ pa ní sàárè nítẹ́ nítẹ́kù nílẹ̀ Yorùbá system tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nípa ìmàlọ́ tú òkú dìde òun náà ni ìtàfilédè láàárọ̀ yìí tí gbogbo yín wò lọ́wọ́lọ́wọ́ ń rọrùn lórí YouTube lọ́wọ́lọ́wọ́ báyìí fẹ́yìn tí ẹ bá nífẹ̀ẹ́ sí ẹ lọ kó <clears throat> àmọ́ lónìí ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ó ta bálé ó ta bóko bíi pẹ̀tẹ̀pẹ́tẹ̀ tá a nà ní pàpàlẹ̀ ẹni tó bá ta bá ẹ sọ fún onítọ̀hún wípé kó rorí sí ẹ sọ fún onítọ̀hún kó fi ṣoṣo kó fi para ibi tó bá ti ta bá kó tún bẹ̀ ṣe o nítorí pé a lè lajúlẹ̀ báyìí kí gbogbo ẹ̀ máa bàjẹ́ lọ àfi káwa kan wà ká máa gbóhùn sókè. Okay títí táwọn jẹ́ yorùbá ní korokoro báyìí láàrún fa àdìtí nígbà bá sọ lẹ́ni sọ lọ́la mo mọ̀ pé gbò bá ya ọlọ́run á gbàkóso fún wa lágbára ọlọ́run ó yẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹjá jọjọ gbádùn ètò náà ẹ̀yin tẹ́ ẹ jágbọ́n àgbàlẹ̀ yorùbá yìí tí ẹ jẹ́ àgbààgbà nàìjíríà ẹ̀yin tẹ́ ẹ jọ lọ́ba lọ́ba lóyè lóyè yorùbá ẹ yá mi létí yín ẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀ ẹ rí ibi táwọn ọmọ wa bára wọn báyìí ẹ ní táwọn ọmọ wa tó ń ṣe ọ̀rọ̀ tá a sọ láàárọ̀ yìí lórí báwọn ọmọ yẹn ṣe lọ sí sàárè tí wọ́n lọ wú òkú díẹ̀ lọ́wọ́ ọkọ díẹ̀ lọ́wọ́ àlè ni ṣé báwọn kan la fi ṣe olórí tí wọ́n sọ ìlú dàbò ṣe dà yìí ẹ báwọn ọ̀dọ́ la ń bá wà ní 1970s ní 1980s kí ló dé tí nǹkan ṣe ń sìn kí ló dé tí wọn ò ṣe bẹ́ẹ̀ gbà náà ọ̀dọ́ ọ̀gbà náà kí ló dé tí wọn ò lajú láti ṣe nǹkan ṣe ń sìn nítorí pé ayé rọrùn ńgbà náà ò ṣe é gbé ọ̀pọ̀lọpọ̀ ráyé gbé ńgbà náà àmọ́ lónìí ńkọ́ close of schools ẹ̀ wá lọlé iléèwé ò ṣe é lọ fún gbogbo ọ̀dọ́ òyìnbó ti sọ̀rọ̀ tán wọ́n ní do hand is a devil's workshop ọwọ́ tó bá dilẹ̀ báyìí lè ṣùgbọ́n yálò ọ̀pọ̀lọpọ̀ crime tẹ́rí táwọn ọ̀dọ́ ṣe tó ń commit ẹni tó fàájú náà kábùjọba ni ìbàjẹ́ pàmò òfèèlì ní governmental duty tiwọn ẹ rò pé ìlú àríbó ṣe rí yìí ni tí mi bá ṣì bóyá section four subsection one tí mi ò bá ṣì nínú constitution Nigeria of nineteen ninety nine constitution ó sọ nípa kí ni ojúṣe ìjọba gan-an ó sọ pé the primary duty of a government either federal state or local government the primary duty of such government is security of the citizenry ojúṣe àkọ́kọ́ tó jẹ́ gbòógì ojúṣe fún ẹni tá a pè níjọba bóyá federal ni o ìjọba àpapọ̀ bóyá tìpínlẹ̀ ní tàbọ̀ sí state àbí tìbílẹ̀ tàbọ̀ sí local government òfin yẹn sọ pé ojúṣe àkọ́kọ́ tí wọ́n gbọ́dọ̀ ní ó ní kí wọ́n dáàbò bo aráàlú that is the first duty of the government lónìí wá ń kọ́ aráàlú kan ní dáàbò bo rẹ̀ àní mo gbọ́dọ̀ òyìn kan léde tó fọ́ ni wọ́n láwọn ajínigbé jọ ọlọ́pàá wa gbé <laughs> ẹni ọdún kò sọ ni tó tún dẹni tá ẹ rí pa àgbà fún nàìjíríà àwọn ajínigbé wọn ní wọn kidnap àwọn ọlọ́pàá lọ́gùn state mo mo bí látara tí o ti rí news yẹn ló ti pa because ó pani lẹ́rìn ọlọ́pàá tá a ní kó sọ ni tá a gbọ́kànlé nìyẹn o wọ́n ní wọ́n jí àwọn náà gbèlè lọ́gùn state wọ́n wọ bọ́lẹ̀ lu mọ́tò ni àwọn yẹn kẹrẹ èkó náà ti wá tó ti wá sókùn tèbí Ṣàngó àbọ́tà tó wá ṣe investigation àwọn tí ó gbé wọn ti ṣọ́ wọn pa are they not armed ṣebí they were armed ẹ̀wọ́ ẹ̀ tí wọ́n fi wá lọ arms ọwọ́ wọn gbogbo arms and ammunition tó wà lọ́wọ́ where are they what are they doing ṣe are they toys <laughs> torí mi mọ̀ ọ̀gá táwọn ajínigbé yẹn gbé dání tó lé ju táwọn ọlọ́pàá tó fi sọ̀rọ̀ ẹ̀ dára wọn we can see the kind of lawlessness how foolish we are and how pitiable our condition is in this country i'm telling you àti gbàgbó àti jẹ ẹ̀kọ́ kan àti jẹ ẹ̀kọ́ kan igbá báyìí kódà ọlọ́pàá tó yẹ kó sọ ni wọ́n tún jí gbé ẹ̀ kí ló wá kù ká ló kù ó kà wá mi wọ́n ti ẹgbàá wọn mi nà it's not a big deal last year wọ́n ti wọlé gbá wọn mi kódà ní army base wọ́n pa méjọ kan gbé kan lọ èho méjọ wọ́n nìgù wọ́n pa kan wọ́n gbé kan lọ nínú army base commander staff college ajì kaduna wọ́n gbé lọ gbé ọ̀fìn wọn ṣe àwọn padà release ẹ̀ but wọ́n sì gbé ìtọ́ bá pa wọ́n padà nù wọ́n ráwọn ènìyàn mú o i'm very sure government negotiate ni tọ́ máa release àwọn ọlọ́pàá ilé ìnáṣẹ́ ọ̀nì ọ̀nì negotiate àwọn tá a gbọ́kàn lè nù pé kí wọ́n sọ wá can you see now that this, this country has failed already àwọn tó yẹ kó secure wá sẹ́ wọ́n jí wọn gbé ẹ̀kí ló wá kù níbo làbò yẹn wà wọ́n á fi ọjọ́ àwọn ọ̀dọ́ á fi ń ráre ní tó fọ́nì jù ni pé ẹ wò ó sí o oṣù kéde rèé táwọn ọmọ yìí ò ti lọ skul láàárín àwọn ọmọ yìí alọ́mọ tó ti wọ twenty years nínú wọn o a ní tó ti wọ twenty five tó wà final year ó wọ skul at the age of twenty ó ti ń lo fifty years lọ kọ́ọ̀sì ọdún mẹ́rin wọ́n sọ ọdọọdún márùn-ún lé lọ́wọ́ tó bá tún wá jáde àwọn ibì kọ̀ọ̀kan tó bá ní fẹ́kánsì wọ́n á máa sọ pé àwọn ò fẹ́ ju ọmọ twenty five ọmọ twenty three years lọ ó dẹ̀ gbọ́dọ̀ ní ten years experience are we fools wíìlì fúnniwù ọmọ tó fẹ́ ju ọmọ twenty three years lọ ṣùgbọ́n with ten years experience ọdún mélòó la expect kó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ wà rọmọ twenty seven years kò ní ríṣẹ́ ṣe ìṣeṣẹ́ kankan ò ní gbà wọ́n ló ti wọ̀ fèèjì they are the same time wọ́n ní kò ní working experience this is the kind of country tá à ń lò and that is why most of graduates are unemployed because ibi tó government jàjà wà wọ́n á máa sọ fún yín wípé sẹ àwọn ò gba anybody that has less than ten years experience definitely what they are telling you is that you must have been employed in one company just to cross over to their own company làwọn tó fẹ́ then they will put age limit kí ni gọ́ọ̀mẹ̀ntì ń ṣe léyàn lórí ta ló wá jẹ́ ká dàgbà síléèwé who caused it oṣù keje tí asu ti strike rèé ọmọ tó wọlé ìwé twenty two years it is still ideal ṣùgbọ́n bó máa jáde ńkọ́ ọmọ ọdún mélòó ló jáde ọmọ twenty eight ọmọ twenty nine ìmí ìgbọ́n wọ thirty ó ṣàfẹ́ jáde yunifásitì ó wá jáde náà tán ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ bàrí àkàlẹ̀ wípé qualification age fáwọn tẹ́yìn fẹ́ mú maximum is twenty three with ten years experience definitely ẹ fẹ́ kó ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti thirty years látọmọ thirty years ta ló ń fùlẹ̀ nìkan can see the reason why things are not working in this country ẹ̀yin ẹ̀yin àgbààgbà ẹ ṣàánú ọ̀dọ́ ẹ ṣàánú ọ̀dọ́ wọ́n wá fi léde wọ́n wáṣẹ́ iṣẹ́ wà lẹ́ o Eh, ọmọ báyìí báyìí la fẹ́ why all those rubbish wọ́n á fi condition yẹn ni ẹjọ́ ta ló yẹ ká blame ọmọ skul tí ò tètè ṣetán ni àbíjọba tó sọ léyà dílé pẹ́ láìpẹ́ yìí lọ́mọ mr number one lọ́mọ ẹ̀ṣẹ̀ graduate ní university labroad nílùú òyìnbó number one mr president in this country skul bo ló yẹ kọ́ ọmọ ẹ lọ ṣebí skul tó ti ń ṣèlú ni ṣebí lèrò tí wọ́n tó ń ṣèlú lé lórí ló yẹ kọ́mọ wọn ti jáde ọmọ Mr President wa jáde láìpẹ́ yìí nílùú òyìnbó l'Amẹ́ríkà ní London dẹ̀ ni definitely wọ́n ń ṣèjọba lé wa lórí ni wọn ò ní confidence inú ìjọba yẹn mo send àwọn pictures yẹn sí ẹ máa bá mi display pictures yẹn kí wọ́n rí i. mama elowa announce eh, my daughter sahara graduated with first class first class honour ní yunifásitì ìlú òyìnbó mo rò pé máa sọ pé ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì àbí university of ibadan àbí buk kano àbí cast àbí unimed university of maiduguri àwọn ọbẹ̀ yẹn lè ní expect kan sọ ah, ṣùgbọ́n ọmọ mr president ni ọmọ number one ni now bàbá ẹ̀ ló ń ṣèlú iléèwé tó yẹ kọ́ ọmọ ẹ̀ ti jáde náà nìyẹn but rárá o ọmọ mẹ̀kúnnù ni ó lọ UI ni ó lọ University of Maiduguri ni ó lọ Unilag ni ó lọ LASU ni ó lọ SOSU àwọn ọmọ tálíkà tá lọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ tiwọn because they don't even believe in the education system of Nigeria they know they bastardize the system wọ́n mọ̀ pé àwọn ti bà system yẹn jẹ́ you will never see their single child kó lọ léèwé mẹ́ẹ̀ after primary private school dẹ̀ no primary secondary school wọn private school tó ti millions tó fi tax èmi àti yín sọ millions táwọn ọmọ ti wá lọ public school pẹ̀lú aṣọ àkísà lára tí wọ́n á fún wọn búrẹ́dì ten naira tí wọ́n aláwọ̀n ti fún wọn lóúnjẹ wọ́n ti ẹ̀ gbìyànjú ẹni rí ni tó mọ́ni lójú ká dúpẹ́ ìyọkọ́ ní òmọ́bí tá a wà ẹ bá jẹ́ fún wọn búrẹ́dì ten naira ká dúpẹ́ pọ́ ti ẹ̀ràn tí wọn ṣùgbọ́n búrẹ́dì ten naira yẹn lọ wo iye tí wọ́n kọ sínú fájà páwọ̀ fira bread that is where the problem lies adúpẹ́pẹ́ fáwọn ọmọ wa lóúnjẹ bẹ́ẹ̀ ti ṣe fáwọn ọmọ wa lóúnjẹ èlò lẹ́ẹ̀kọ́ lẹ̀pẹ́ fún wọn lóúnjẹ oúnjẹ èlò lẹ́ẹ̀kọ́ lẹ̀pẹ́ fún wọn that's where the problem lies ṣùgbọ́n àwọn ọmọ tiwọn they will never go to church àwọn school yẹn they count them as cost school iléèwé tó ti ṣe bilé iléèwé tó ti ṣe pèlè àwọn ọmọ wọn ló máa lọ ló máa ní the best education àwọn ọmọ wọn ló máa ní the best ló máa ní oh God Yorùbá níbí náà kó afẹ́rú bojú system tí wọ́n ń lò nìyẹn wọ́n fẹ́ mọ̀ mọ̀ bà future àwọn tí wọ́n máa tákù àwọn ọmọ wọn jẹ́ kó tètè bà future wọn jẹ́ sí i àwọn tí ò ní jẹ́ káwọn ọmọ take over lọ́wọ́ àwọn gbà táwọn bá gbéjọba lẹ̀ àwọn ọmọ wọn náà náà fẹ́ fi rọ́pò àwọn ọmọ wọn náà ni wọ́n gbọ́dọ̀ ní the best education náà gbọ́dọ̀ jẹ́ the most qualified ọmọ ẹ̀yin mẹ̀kúnnù wọ́n fẹ́ bastardize education mọ́ wọn lọ́wọ́ wọ́n fẹ́ bà tiwọn jẹ́ kalẹ̀ débi pé àwọn náà ní lè takò ọmọ wọn future that is what they are trying to do now ọmọ wọn ló graduate with first class yẹn àwọn ọmọ ti yín kọ́ ọmọ mi ti wọlé ìwé ọdọọdún kẹta ó wà two hundred level ẹjọ́ ẹ̀kọ́ kẹta ìmọ̀wé kọ́ kò ní carry over kò ní extra year ìjọba ló fún extra year yẹn náà a rift here and there láàrin àwọn àti asu pàtó ọba sanwó lecturer dédé ọ̀dọ̀dà kí lecturer má ti school bàbá àti school tó yá close of school ṣe máa lọ ilé yìí they don't have choice ẹ má gbàgbé pé àwọn ọmọ yẹn ti sanwó ilé ọmọ tó wà ní off campus ó ti sanwó ilé o kò sí ìtókun nílé pé wọ́n strike o ó ń ka owó ilé yẹn lọ òbí ló tún máa dáràn ọjọ́ tó bá jàjà sí skul òbí ni ó tún wá owó àtọkọ ló máa taṣọ ni ló máa ta nǹkan kan ni látúnkówó ilé fọmọ ẹgbà tún lọ rẹ́ǹtì ilé kẹ́ẹ̀ máa lo bẹ̀ lọ àbọ̀mọ́ máa wà lórí títì gba lẹ́tọ̀ sórí títì ló máa sọ àbọ̀dá bridge dandan ni kó gbalé ìyá onílé òǹkà ló lọ fún kò sí tó kàn kò bá àti pa fọ́dún kan owó ọdún kan yẹn á gbà lọ́wọ́ ẹ̀ onílé ò mọ̀ pé ò wà bẹ́ẹ̀ àbí ṣé kó fi rẹ́ǹtì láàrin ọdún kan ẹ̀ tó bá dé kó lé tọ̀hún padà kó wọlé kò pọ̀ síbù náà sọ tó ti ń bẹ sí kí ẹrù ẹ̀ ń bẹ ó dandan kó sọ owó ọlé ọdún kan bẹ́ẹ̀ má gbàgbé owó tóbi yẹn san tí àwọn òbí yẹn san láti ran ọmọ láti láti san owó ọdún kan tó sanlẹ̀ tí wọn ọmọ yẹn ò rí lóyè owó yẹn ti lọ níbo náà ti wá rí wọn lọ gbàrú instead kọdún kan ti kú ònú ọdún mẹ́rin tí wọ́n máa lò ọdún kan tún kún ni wọ́n wá mọ̀ọ́mọ̀ máa fi wá ṣẹlẹ́yà wa mẹ̀kúnnù wọ́n wá ń kégbé òsánà sáwọn ọmọ tiwọn wọ́n ń fa ọmọ wa láwọn àwọn ọmọ wọn láwa lójú lórí social media àwọn ya pítsọ̀ ọ̀dùnnù wọ́n fi pítsọ̀ ọ̀bànújẹ́ ránṣẹ́ sí tálíkà ọlọ́run ọlọ́run rí yín ẹ̀yìn nu ọlọ́run the funnest one ni pé tálíkà yìí náà ni ó tún tẹrí sínú òjò nínú ẹ̀rùn tí ó máa kóhùn dìbò fún yín ẹni tí ò nílú ẹni kì í mọyì ẹyin náà níwèé abẹ́rẹ́ ọba tí kàwé kò ní mọyì education yunifásitì nàìjíríà wádìí no go area àwọn ọmọ tálíkà nìkan ni wọ́n síbẹ̀ fún kẹ́ ẹ wá tó wọlé ìwé ọ̀hún kọ́ o kẹ́ẹ̀tó rí kẹ́ẹ̀tó gain admission sáyà tuntun yẹn ń kọ́ kí lójú ò ti rí tán asif pé òun ni tíkẹ́ẹ̀tì sálùjọ náà òun ni òun ni sòsè síjọba òun bẹ́ẹ̀ pé ẹ bá ti graduate tán báyìí iṣẹ́ ti wà Shell petroleum fún yín láti ṣe wàá graduate ọ̀hún tán wàá padà máa ṣe POS ni ìwò jẹ́ pé iṣẹ́ tó wà lẹ̀ wọ́n ti fi eight clause sí ẹ ọmọ ọ̀dà fọ́mọ má pé thirty years kò tó jáde léwu ẹ̀yin kẹrin lẹ́lẹ́fẹ̀ẹ́ thirty years níbi iṣẹ́ yín that is the problem we are facing in this country They bastardize our educational system we have no future no work nothing àwọn kẹrin they smile to the bank every month wọ́n ti ṣe gbogbo òfin tó fẹ́fọ̀ wọn pa tó ti fún wọn lálàáwáǹsì tán lè nà tọ́táyé máa fi parẹ́ àwọn ọmọdọ́mọ wọn bá ná ń bẹ̀ wọ́n ti ṣòfin yẹn pa síbẹ̀ láti ilé ìgbìmọ̀ aṣòfin àtàgbà àti kékeré wọ́n ti ṣe pa no touch ẹ gbọ́dọ̀ touch ṣe bẹ́yìn gbọ́ budget padding láyé àwọn sàràkì tí ó yẹ kí irú wọn tún máa bọ́ọ̀dù kọ́ máa pàdé budget because everybody ti rò pé bó o bá ṣe lówó tó ló ṣe máa wọ ìjọba ọ̀run tó wọ́n ti wá gbàgbé wípé ẹnìkan wà tí ń jọ lọ́hùn tó dúró dè wọ́n ọmọ tí wọ́n ló graduate tẹ̀rí yẹn nígbà tí wọ́n ti iléèwé nàìjíríà láti seven months ago wọ́n wá bùṣe gàdà wọ́n gbé wọn lọ kóòtù adájọ́ náà dókòó dájọ́ ó ní káṣù lọ rìsúùmù padà wọ́n ti gbàgbé páwọn lẹ́tọ́rà asù àwọn náà ní ọmọ wọn níyàwó àwọn ọmọ wọn á jẹun ìyàwó náà jẹ wọ́n ní gbogbo owó oṣooṣù méje yẹn ó káṣù ẹsẹ̀ bẹ̀rẹ̀ new one whereas gbogbo lecture tí wọn ò ṣe ní oṣù keje sẹ́yìn yẹn they will still go back there and deliver the lectures who is to pay them for that. ibi tá a bára wa rè nàìjíríà wọ́n bà education yẹn jẹ́ pátá ẹ wá bù ṣe gàdà ẹ ní nàìjíríà graduate are not employable who cause it who cause it tá a bá jàjà rọmọ mẹ̀kúnnù tó rápálá rápálá rápálá jáde ń lu yìí tó lọ lóyìnbó lọ kàwé they are always the best because kì í ṣe pé kò sí làákàyè tá a fi kàwé ẹ fún wa ní conducive environment láti fi kàwé ni ọmọ mi ò jẹun lọ léwe ọmọ mi zero zero one ló ń bá kiri school kò ní jẹ tàárọ̀ kò ní jẹ tọ̀sán ó dalẹ́ kó tó tún rí gàrí wà mú kó tó tún ṣe nọfìlà ara kábèjì mo dúpẹ́ Ọlọ́run pé mo mu tèmi ìjókòó dẹ̀ tó dalẹ́ ọ̀la bọ́mọ mi ṣe ń bá lóòwè kiri nìyẹn yet gbogbo ọ̀rọ̀ kẹ́ ẹ dóná ọdún mẹ́rin ẹ̀ kó máa lọ ẹ̀ tó sọ ilé yádilé pẹ́mọ́ lọ́wọ́ ìgbòba da arúgbó síléèwé àwọn tó máa gbà síṣẹ́ aláwọn ò lè gba arúgbó wọn lọ́mọ twenty three years làwọn wá with seven years ten years five years experience ó wá di kó máa fi ẹsẹ̀ gbàjọ́ gíráfì kiri ládùúgbò kó máa sọ òyìnbó sí gbogbo márúwá tó bá rí kó máa sọ òyìnbó sí bíríìjì sàtífíkẹ́ẹ̀tì rẹ̀ iṣẹ́ tó fi ṣe dà first class second class upper second class lower tọ́ọ̀rì ń fi ṣe jù kan fi dá pos the funnest part ẹ̀ tó ní pé kì í tún wá ṣòun gan ni ó ní pos wọ́n á gbà síbi àmọ́ àbá wọn jókòó ní old graduate this is where we find ourselves àwọn tó yẹ kó contribute sí labour force in Nigeria they are now resorting to crime and that is why you see the rate of crime are getting higher and higher every day àwọn ọmọ tí wọ́n wọ́n di ọmọ ọmọ ni it is a well planned action táwọn ọmọ tí yín náà bá kàwé sí tó bá gbọ́ tó bá wọ́n á tàkù ọmọ tí wọ́n lọ́la àwọn òdẹ̀fẹ̀ kẹ́nikẹ́ni mú ọmọ tí yín kọ́ bá àwọn ọmọ tí wọ́n compete wọ́n ti wá gbàgbé pé wọ́n ò bí àwọn náà ní mẹ̀kúnnù ẹ̀ lólówó tálíkà ni bàbá bàbá ẹlòmíì nù wọn wọ́n tálákà ju ọ̀kútó ìṣọ́ọ̀ṣì lọ bẹ́ẹ̀ bá lọ ka ìsìn ẹlòmíì nù wọn wọ́n gbọ́ ṣòkòtò ní tó fi lọ school and they all pass through free education tó bá jẹ́ pé ń gbowó ń gbà táwọn kàwé they wouldn't have gotten the opportunity but lẹ́nìí nǹkan wọ́n wọ́dọ̀ free education kọjá wọn já bíríìjì bá wà lọ́jú ni o this is the type of the country we are living in ìdí níta fi ń pariwo gbogbo gbà crime crime crime crime crime rate yẹn tiẹ̀ wá go higher and higher every day ó go higher and higher every day ṣé bí kan láṣẹ sọ tán láàárọ̀ yìí ta ló fà á sáwọn ọmọ yẹn náà lè wọ́n lè wà ní shell petroleum káwọn náà dé táì bí àwọn ọmọ olóṣèlú káwọn náà dé táì central bank kọ́ máa retí wípé àwọn fẹ́ lọ nú ìbòjú òkú lọ owó òkú jáde káwọn fi ṣògbó owó ṣé wọ́n á ṣe bẹ́ẹ̀ but situation tó jẹ́ pé wọ́n ní làkàyè wọ́n ò rí bí ló làkàyè wọn sí èṣù àjẹkàn lò síbi crime náà wọ́n lò síbi crime díẹ̀ lọ́wọ́ ọkọ díẹ̀ lọ́wọ́ àlè ni díẹ̀ lọ́wọ́ àwọn ọmọ yẹn díẹ̀ lọ́wọ́ gọ́fúmẹ̀ntì tó mú ìlú yìí wá uncomfortable unlivable fáwọn tá a lè fún bẹ́ẹ̀. kí ni tá a ṣe kílẹ̀ ṣe wà tó wá fọ́nì jù ni pé àwọn olówó yìí gbàgbéje wọn ló jẹ́ pé òfin táwọn ṣe yẹn pé ẹ má débẹ̀ o àwọn gan ni wọ́n perpetuate various acts ńbẹ̀ àwọn ni wọ́n ń wẹ̀ ni wọ́n ń jẹun ni wọ́n ń sùn nínú bẹ̀ nínú ìwà ẹ̀ṣẹ̀ tí wọ́n ń dá yẹn láìpẹ́ làwọn ọlọ́pàá bust àwọn syndicate kan àwọn drug barons fantastic drug barons tí wọn ò bust irú ẹ̀ rí ndla boss ó láwọn ò tí ì bọ́ sí irú crime báyìí rí ẹ bá débẹ̀ àwọn olè bá ń bẹ youth àwọn àwọn I am mighty àwọn tí wọn ò wẹ̀ fàrò láéláyé wípé wọ́n lè mú àwọn fúnrú nǹkan yẹn àwọn eléyìí ò ṣe amú ten kg ní airport tí wọ́n yẹn kọjá bẹ́ẹ̀ big time drug barons tó dídí kọ̀stọ̀ tí wọ́n tí wọ́n lò ju cocaine sí ní nàìjíríà táwọn àyè ní nàìjíríà yìí I couldn't imagine crime yẹn ti so high débi wípé ha àfikọ́ lọ́run nìkan kó bá wa gbàkóso nílùú yìí kó sí that country I pity I pity I pity. I pity for that country ìlú yẹn ti lọ solution tó wà bẹ́ẹ̀ ojú pé ẹ jẹ́ kọ́ lọ́mú dọ́mú yẹn that's just the solution aláwọ̀ eléyìí kọ ilé wọ́n níbi kan store tí wọ́n store cocaine sí tó store hard drug sí ní nàìjíríà wáyé wọ́n ṣe bust wọn recently ni kí lè fẹ́ sọ kí lè fẹ́ wú ẹ máa wò because bọ́ọ̀sì wọn ni ẹbí wọn lè rè next year pé báwọn náà ṣe kéèsì yẹn sí ẹ̀mí gbọ́kàn mọ́ ọwọ́ máa tó kọwọ́ ẹ mọ̀ bóyá wọn ọ̀ṣẹ́ tó yẹ kán ṣe gan lọ́nà fi bọ́ọ̀sì wọn ohun tí mò ń wí rèé ẹ wo fídíò yẹn Yeah, yeah. actually led by the chairman of the university himself. i move a Have here it's um, 1.855 tons of raw cocaine. We had some concealed or uh, filled in these 10 buses and the others shipped in in those drums. I'm sure you can see the drums over there. This is the highest singular seizure of cocaine in the history of this agency. What you have here comes to over $278 million, which in street value, if you convert that to Nigerian Naira, you are talking of over 194 billion Naira. And the men you find behind there, they are members of an international syndicate that the agency has been on their trail since 2018. And just lo and behold, in few days, by the grace of God, we were able to track them down to this building. This building, the man, please, I'm not talking to you. This building, it looks unoccupied, but then it's a warehouse for this international cartel. And we're glad that this has brought an end to the operation. That's um, the most we can take except you want to get some clarity. Okay. Okay. I said from my stream right there, you have 69-year-old um, Sogi Soji Jibril, an indigenous of Oyo, I mean, pardon, Oyo State. Next to him is Emmanuel Shuku, 65-year-old um, native of Ekulobia and Anambra State. Then next to him is Wasiu Akinade, 53, from Ibadan, also Oyo State. The man in yellow, Sunday Oguntelure, 53, from Okitipupa, Ondo State. And the man, the Jamaican there is Kevin Smith, 42-year-old native of Kingston in Jamaica. That's indicates you should give um, the NDLA uh, thumbs up because to be able to get to this place, this is a secluded estate. In this part of Lagos, you would know that that must have taken a lot of work. With the support, we have to acknowledge the support of um, our foreign counterpart, that's the American uh, Drug Enforcement Administration, USDA. So this was jointly done, handled between the NDLA and USDA. So it's a lot of work. it's not the detail. We can't give you the details, but it's a lot of work. I'll tell you. Okay, in uh, cases like this, uh, at times before now, we would have got some calls, you know, from either politicians or from whoever. Has anything like that uh, happened? The chairman of the agency, General Marwa, coordinated this operation every minute up till the last minute before you gathered here, he was on top of it. So you can know, you know the kind of person he is. You know his antecedents. It's not somebody that can be manipulated or swayed by anybody. Gentlemen, I think that would be all. because I have, I have a statement. Okay. Absolutely, you have them before you. Okay. Yes, I also, um, like I said, this was a joint operation between um, the NDLA and our counterpart in the U.S., that's the Drug Administration, um, the Drug Enforcement Administration, USDA. And you can also see where you enter the street, we had the full backing and support of the Nigerian military. So that's obvious that we also back up, we also have um, another major stakeholder, the Nigerian Army, very strongly behind us in this operation because you talk of this kind of international cartel, we need um, some backup. Can you just give us of substance? Yeah. Like I said, what you have here is 1.855 tons, which that which translates to 1,855 kilograms, which is the highest single season. I'm not even sure you have that. You've had that anywhere in Africa. And beyond that, um, in street value, that's over $278 million. And if you convert that to um, a naira, that will give you over 194 billion naira in street value. So what would you like to ask you a question? Okay. He was saying that at they just if you are going after some, uh, other, some other suspect or at This in connection to this. The people we have, yeah. you have them before you. So you would expect me to say more than that. I hope you get the message. So what would you like to tell Nigerians? Well, that the, the, yeah, the, the chairman of the agency in this statement I will be releasing anymore from, from now, while commending the NDLA officers, the DA officers, and men of the Nigerian military who had supported us in this effort, he also said it is the seizure, this huge seizure is um, a deadly blow to the drug cartels and a sign that they will all go down. It's a strong message to them that they will all go down if they fail to back out of this illicit trade. Is there a factory there, sir? factory? yeah. I am sure you don't. we don't produce this in Nigeria. <laughs> <laughs> ha nílùú tó lọ́ba tó níjòyè bí a bá nàìjíríà dé nìyẹn tó oríṣiríṣiríṣiríṣi ọ̀ràn òun ni wọ́n kàn dá nílùú yìí nítorí wọ́n ń dùn mí ni pé ẹ máa wo torí pé àyà máìtì ni wọ́n ẹ̀kọ́ lẹ̀ tó bá máa di wòye ọdún tó ń bọ̀ ẹ béèrè àwọn ẹni tó kó ẹ̀ ní gbọ́n kankan mọ́ ìlú tá a wà nìyẹn èmi retí ọlọ́pàá ó yá o àwọn ọlọ́pàá tó gbé yẹn bóyá fún wọn lówó àbọ̀ọ̀nì fún wọn lówó bóyá wọn negotiate àbọ̀ọ̀nì negotiate ẹja máa wò àwọn eléyìí náà ẹja máa wò kí ni máa gbẹ̀yìn wọn. ìkejì tí mo fẹ́ sọ ni pé gbogbo aná ọmọ aláàjì Muyideen Bello gbogbo alamọ bàbá yẹn wípé sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n tó bá ń sọ sọ̀rọ̀sọ̀rọ̀ irú àwa yóò ti gbọ́dọ̀ sọ̀rọ̀ ibi tí wọn bá wà wọ́n dẹ̀ tún jẹ́ àáfà ọlọ́run lórí tá à ń sọ̀rọ̀ ní lórí ìkan gangan bàbá Muyideen Bello náà sọ̀rọ̀ ilẹ̀kùn mo fẹ́ fi wálẹ̀ lórí program yìí pẹ̀lú bàbá Muyideen Bello ẹ jẹ́ ń pè wọ́n wọlé kẹ́ ẹ gbọ́n tí bàbá yẹn fẹ́ sọ lórí ọ̀rọ̀ Nàìjíríà àti Sunday Igboho lórí báwo ni wọ́n ṣe ṣe Sunday Igboho sí kí lọ́gbẹ̀ni náà ṣe kí ló wá padà gbẹ̀yìn wa kí là ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ó yá ẹjẹ́ àfẹsẹ̀ kan dé ìlú ọ̀yìn ibi tí bàbá Muyideen Bello wà ká gbọ́ nǹkan tán sọ bóyá. asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu ọpẹ́ ni fún ọlọ́run ọba wa ọba lè wí ọba lè ṣe ọba tó mọ wájú ọ̀rọ̀ tó sì mọ ìgbẹ̀yìn ọ̀rọ̀. ọba tó mọ wájú ọ̀rọ̀ lọ́lọ́run ó sì mọ gbẹ̀yìn ọ̀rọ̀ ọmọ bó ti bẹ̀rẹ̀ ó sì mọ ibi tí ó parí sí ọlọ́gbọ́n olóye lórílẹ̀‐èdè nàìjíríà yìí mo mọ̀ fẹ́ pè yín ṣàkíyèsí ẹ̀yin ọlọ́gbọ́n olóye mo fẹ́ pè yín sí àkíyèsí pàtàkì torí pé àkíyèsí yìí bẹ́ẹ̀ bá wò eh, kábí ọlọ́run àtúnṣe lórí ẹ̀ nítorí pé bí fìtínà rẹ̀ bá padà wá dé kò ní í mọ ní àwọn tí wọ́n dálẹ̀ nìkan o torí pé ibi tí nǹkan yìí ń lọ lójoojúmọ́ yìí ẹ̀rù ń bà mí ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin olóye lórílẹ̀ nàìjíríà ìlú yìí ò fararọ̀ ẹ jẹ́ sọ fúnra wa ìlú nàìjíríà yóò fara rọ gbogbo nǹkan lọ bó ti yọ lọ ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti ibi owó wa nínú ìlú wa tá a wà yìí gan owó wa ò ní fálù mọ́ àwọn èèyàn rọ́bẹ̀ ṣe é lé mọ́ wọ́n bá mú one thousand dọ́jà bí wọ́n bá mú two thousand dọ́jà kó tó ṣe nǹkan kan ń gbèyàn bá kó two thousand dání tí ò tọ́ bẹ́ẹ̀ ṣe. beba bá mọye ń wí lójoojúmọ́ tata ń wí lójoojúmọ́ ni ẹ̀wà ni ebi ń pa àwọn èèyàn látara pé owó tí wọ́n mú dání òkòkò ra nǹkan kan lọ́jà a níjọba aláàníjọba federal lókè lọ́hùn aláàníjọba stéètì àtúníjọba kéréje èyí tó súnmọ́ àwọn aráàlú kílẹ̀ wá ń jókòó lé kílẹ̀ ń sínéètì lé lórí kílẹ̀ ń rẹ́pù lé lórí kílẹ̀ ń ṣèjọba wo lẹ̀ ń ṣe fún wa bẹ́ẹ̀ bá mọ̀ pé ara ni wá ara ni aráàlú fa àwọn èèyàn ń kú lọ́nà ẹbí pẹ̀gbẹ̀bì ní ń pa wọ́n kú àwọn èèyàn ò ríbi lọ mọ́ kò síṣẹ́ kò sówó bọ́ bá tún ṣètò owó kí wọ́n yá àwọn èèyàn èlé orí ẹ̀ tún ti pọ̀ jù fìtínà wọn ò tún fi gbà á lọ́wọ́ wọn ẹ jẹ́ àkíyèsí owó orílẹ̀-èdè wa owó wa ò ní fálù nínú ìlú wa mọ́ bẹ̀lẹ̀ntàṣe tí ó ní fálù lókè òkun ò ní fálù pẹ̀lú dọ́là ò ní fálù pẹ̀lú náírà kọ̀ọ̀kan owó wa ti lọlẹ̀ dọ́là ju owó wa lọ nípànà ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún owó wa ọ̀dà lẹ́gbẹ̀ẹ́ páǹsì owó wa ọ̀dà lẹ́gbẹ̀ẹ́ sẹ́fà àwọn tó tún súnmọ́ wa tó súnmọ́ nàìjíríà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wa bíbẹ̀ owó wa ọ̀dà lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ bá mú owó nàìjíríà dékútọ́nú lẹ́ńlẹ́ bí ìgbà tó mú tọ́lẹ́tì débẹ̀ ni kátó wá ní Ghana Togo ẹ jẹ́ àwòye sọrọ yìí ṣé bí ó ti wá máa lọ náà rèé ọdún mẹ́jọ ọ̀dọ́ba yín tẹ̀ ń lò lọ ló ń parí lọ yìí o ọdún mẹ́jọ ọ̀dọ́ba tẹ̀ ń lò lọ ní parí lọ yìí owó yìí ọ̀dà rárá kò tó ra nǹkan nílùú wa bèlèǹtà sí òkè òkun ẹ̀yin olóye ọlọ́gbọ́n èèyàn àwọn èèyàn ebi ń pa wọn o ebi ń pa àwọn èèyàn torí pé tí wọ́n mú dání ò tó wọ́n rajà mọ́ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì òun náà ni ọ̀rọ̀ iléèwé ṣé ipò tí yunifásitì wá wà lórílẹ̀‐èdè yìí sọ wá dá a báyìí gbogbo àwọn olórí olóṣèlú wọ̀nyí yìí gbogbo àwọn gómìnà yìí gbogbo àti pírẹsidẹ́ǹtì nàìjíríà yìí òkè òkun lọ́mọ wọn ti ń kàwé báwọn bá ṣíráìkì lókè òkun ṣé wọ́n rọ ọmọ wọn fi ránṣẹ́ ẹ̀bẹ̀ ẹ jẹ́ àkíyèsí ọ̀rọ̀ yìí èló làwọn aṣù béèrè so tó wó tẹ́ fi lọ ra mọ́tò fún wa ní Niger State ní nẹ́nẹ́ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam èló ni ẹ sùn béèrè lọ́wọ́ yín sotowó tẹ fi ń sàánú sókèèrè sotowó tẹ ń kó jẹ orílẹ̀-èdè yìí la wà àkàǹtà jẹ́nẹ́rà one ninety billion lónìí kan kó jẹ lórílẹ̀-èdè yìí kò sí tí wọ́n ṣe sí wọ́n fi ilẹ̀ kan yìí náà ni àwọn adájọ́ wa wọn ò filẹ̀ káyìn náà ẹni tí ò lówó ni wọ́n máa halẹ̀ mọ́ ni wọ́n máa dá wọn wọ́n máa dájú ẹ̀wọ̀n fún wọn èyí dájú ẹ̀wọ̀n fún olówó lórílẹ̀‐èdè nàìjíríà yìí. ẹ jẹ́ àwò sépò tí yunifásitì wà yìí dá lórílẹ̀‐èdè yìí odidi nàìjíríà tá a sì pera wá ń dáyàtọ̀ áfíríkà yunifásitì wa wà ní títì pa fódidi oṣù mẹ́jọ la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam wàláyé nǹkan ṣe wá nǹkan ṣe wá o nǹkan ṣe wá lórílẹ̀‐èdè yìí báàbá mọ bí a bá ń da ká ń lọ ẹ̀sìn yá padà sẹ́yìn ká lọ tún ìbẹ̀rẹ̀ wọn lámùkún ẹrù ẹ̀ wọ òkè lẹ́wọ̀ ìsàlẹ̀ ló ti wọ́ wà ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ ààbò bá a ti ń gbàdúrà kí káàbò káàbò kọ́rọ̀ ààbò ṣẹlẹ̀ lórílẹ̀ nàìjíríà ìkọ́kàn wọ́ balẹ̀ ká lè lọ bí ó wù wá ojoojúmọ́ ní ń peléke sí ìjọba ò nǹkan kan ṣe sí i ìjọba ò rí nǹkan kan ṣe sí aráàlú tó tún dìde tó lòun fẹ́ gbìyànjú ṣe bẹ́ẹ̀ tún dìtẹ̀ mọ́ Sunday Adéyẹmọ Ìgbòho ẹ tún dìtẹ̀ mọ́ ẹ lé ọmọ ọlọ́mọ ẹ fi gbá àtàdá ẹ fi lé kú òlù ṣùgbọ́n ọlọ́run ọ̀pá ọlọ́run ọ̀pá yóò sì tún máa padà dé ó máa padà dé láìpẹ́ yìí ó máa padà dé lógo ọlọ́run yóò padà délé bàbá rẹ̀ padà lógo ọlọ́run ó dìde ìrànlọ́wọ́ gbogbo ẹ̀yin ọba alẹ́ Yorùbá lẹ́kọ̀ọ́ yìí sí gbogbo ẹ̀yin ọlọ́lá alẹ́ Yorùbá lẹ́kọ̀ọ́ yìí gbogbo ẹ̀yin aláṣẹ Yorùbá lẹ́kọ̀ọ́ yìí sí ẹni kò síbi tí ó ti wá lọ náà ṣe ni stéètì wo ló nisimi gan lẹ̀ Yorùbá lónìí tó ṣe pé wọn ò máa jí wọn gbé mẹ́ ẹ̀fẹ̀ Akérédolú ṣe ń pariwo ní ìsìn wọ́n bá àpúrúfù AK forty seven fún wọn ní Katsina òun náà àpúrúfù AK forty seven fún wọn nílùú òun ìlú tiẹ̀ ò tiẹ̀ nísinmi rárá Ondo ojoojúmọ́ ni wọ́n ń pa àyàn ń bẹ̀ ebi lẹ́nu dọ́mẹ́ta wọn lọ pa àwọn tí wọ́n wà ń ṣọ́ọ̀ṣì ẹjọ́ wọn dì sí ìyá àmọ́ ibi tó gúnlẹ̀ sí ẹ̀yin ọba ńlẹ̀ Yorùbá kílẹ̀ jọba lé lórí kí lẹ jọba lé lórí lẹ́yìn kẹ́ ẹ lọ patí kẹ́ ẹ jó ẹ kólẹ̀ kí ọrùn ẹ wọ mọ́tò àwọn tẹ́ ẹ jọba lé lórí ọkàn wọn balẹ̀ wọn kí ṣe sí ìjókòó lọ́ba mẹ́ba mélòó lẹ jókòó lórí àtúnṣe bí nǹkan ó la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam sì máa padà ọmọ yorùbá wọ́n máa padà wá sílẹ̀ Yorùbá láyọ̀ àtàláfíà wọ́n máa wá kọ̀ntínú iṣẹ́ tọ́lọ̀ ń gbélé lọ́wọ́ yóò wá kọ̀ntínú rẹ̀ ẹ̀ńtọ́lọ̀ ń bá ń bẹ lẹ́yìn rẹ̀ kò ní kò ní kò ní kúò lẹ́yìn rẹ̀ láíláí kò ní kúò ní ẹ̀yìn rẹ̀ Ọlọ́run ń bẹ lẹ́yìn rẹ̀ yóò sùn bọ̀ wá kọ̀ntínú iṣẹ́ rẹ̀ tí ń ṣe lọ bọ̀ wá kọ̀ntínú ẹ̀ ẹ̀fẹ́ ẹ̀kọ́ yóò padà wá lógun Ọlọ́run eré ọjọ́ iwájú yìí là ń sá eré ọdún tí ń bọ̀ two thousand and twenty three ni o sáà tí mà bá dìgbà náà ẹ̀ǹtà ni wọ́n dìbò fún sáà tí mà bóyá wọ́n gbé fún torí pé náà ìtí ti ń ṣẹlẹ̀ yìí láàrin bákan méjì ló wà ẹni ẹni tẹ́ ẹni ká dìbò fún náà ọkàn rẹ̀ ò balẹ̀ torí wọn mọ̀ pé wọn lè yí un lágbódà áná lójú ẹsẹ̀ ṣébi tá a wá ń lọ rèé ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí ó tú àmójútó gbogbo àwọn obìnrin ló daṣẹ́wó tán wọn ò ríṣẹ́ ṣe wọn ò rílé ọkọ lọ àìmọye ọkùnrin ló wà ń ta lásìkò yìí kò lówó tí ẹ fẹ́yàwó obìnrin pọ̀ ń ta lọ ṣìnà ni wọ́n ń ṣe tí wọ́n fi ń rówó tí wọ́n fi ń jẹ tí wọ́n fi ń mu lórílẹ̀‐èdè wa tún sì dà bẹ́ẹ̀ àṣìlá lólórí aláàlá láṣẹ èèyàn àwọn ọlọ́pàá gan lórílẹ̀‐èdè yẹ̀rù ń bà wọ́n bèlè ń ta ṣe sójà torí wọ́n máa ti ń ṣẹlẹ̀ wọ́n máa ti ń lọ. ẹ dákun ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin olóye mo fẹ́ ká ẹ wòye sọ̀rọ̀ yìí ẹ wòye sọ̀rọ̀ mi yìí ọ̀rọ̀ ọlọ́run sọ fún aṣáájú ẹ̀dá anábì wa muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ ọlọ́run ní a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim. وتقوا فتنة وتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة وعلموا أن الله وعلموا أن الله شديد العقاب صدق الله العظيم ọlọ́run sọ fún anabi wa muhammad wàtẹ́kù fitna táwọn ọlọ́ni ẹ̀bẹ̀rù wàhálà ẹ̀bẹ̀rù wàhálà ẹ̀rántí ensars tó lọ ẹ̀yin aláṣẹ wa ẹ̀yin ọba ìlú ensars ẹ̀rántí ẹ̀ díẹ̀ lọ́lọ́run fi hàn yín ẹ pé bí n bá tú àwọn èèyàn yìí lẹ̀ fún yín agbára yín ọ̀ka wọn. wàtákù fitnatan èyí tí mò ń bẹ̀rù lé lórí lebi tí ń pa àwọn èèyàn àìrísí àwọn èèyàn owó wa tó bàjẹ́ àwọn tá ń ṣèjọba lé lórí àpọ̀jù yìí lọ gbogbo yín lẹ ní dọ́là ńlẹ̀ gbogbo yín lẹ ní páàsì ńlẹ̀ ntẹ́lómi ó jẹ tí ó fi dogun ọdún lónìí ó ti kó pamọ́ bọ́bá wá dàsìkò òdìbò ẹni a máa jáde ká máa dìbò fún yín irú òbò òfòwò là ń di táwa náà lórí ara wa irúbọ fìtínà wo là ń di tá àrórí ara wa tẹ́bi ń pa wá tó wọ̀ dá ilé ìwé òṣè lọ wọn ò lásọra ìwòhò làwọn máa rìn káàkiri ìgboro bẹ́ẹ̀ kó three thousand naira fúnyàwó olé tẹ́ kó four thousand naira fúnyàwó olé pé ó lọ ṣe bẹ̀ kò ní rọ́bẹ̀sì yóò máa pàrìdàrìdà lọ́jà ni wàtàkù fitna táwọn ẹbẹ̀rù wàhálà ọ̀hún wàtàkù fitna táwọn ẹbẹ̀rù fìtínà. wàtàkù fitna táwọn tó mú àwọn haúsá tó mú àwọn arókè ọ̀yà táwọn ọmọ wọn náà ń sáwálẹ̀ yorùbá nítorí ebi torí ebi torí ebi wàtàkù fitna táwọn ẹbẹ̀rù wàhálà ẹbẹ̀rù wàhálà ńlẹ̀ yorùbá wàtàkù fitna táwọn ẹbẹ̀rù wàhálà ebi ẹni ebi ń pa. tó bá yíjú padà sẹ́ni tí ń kó oúnjẹ pamọ́ wàláì kò ní rọgbọ kò ní rọgbọ gbogbo ìjẹ́ ìṣètò òdìbò bẹ́ẹ̀ ti wọlé padà jẹ́tùn wa nù gbádùn padà yẹn ẹ mọ̀ pé ò ní rọgbọ ẹ ṣètò lórí ọ̀rọ̀ owó gbogbo owó lọ́bàjẹ́ gbogbo gbogbo gbogbo sẹ́ni ò rí ṣe àwọn ọmọ jókòó lé oṣù mẹ́jọ ẹ̀sìn la fẹ́ ṣètò òdìbò ẹ fẹ́ ṣètò òdìbò míì èyí tá a ṣe tá à ń jẹ lọ́wọ́ yìí gan kò láṣeyọrí àṣeyọrí wo ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìlú tó nífẹ̀ẹ́ àwọn mẹ̀kúnnù ìlú tó nífẹ̀ẹ́ ọmọ ọ̀dọ́ tí ó dá ṣáájú lọ́la wọn a máa ti yunifásitì pa wọn a máa ti ilé ẹ̀kọ́ pa la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam Ìgbòho sì pariwo ó pariwo pariwo pariwo pariwo pariwo ẹ̀ẹ̀tẹ̀ ló lóòótọ́ ọ̀rọ̀ ọ̀run ó ní ẹ̀wù òun oníjẹgúdújẹrá ni wọ́n òun ti bá wọn ṣe wọn ò lè láàánú yín wọ́n ní bí wájú ọ̀bá ṣe lọ mọ́ ẹ̀yìn ó sì ṣe padà sí sọ́lọ́ ń so wápọ̀ ní báwa la fagídí sora wápọ̀ àwọn tí wọ́n dá wàhálà ilẹ̀ náà náà gbogbo wọn ti kúrò láyé wọ́n ti lọ gbogbo wàhálà ti ń ṣẹlẹ̀ ìbá ti ṣẹlẹ̀ tó bá ṣe pa àti dá lọ lọ́tọ̀ọ̀tọ̀ níjọ́ kìíní àná tí èbó gẹ̀ẹ́sì ń bi alẹ́ pé a fẹ́ dá dúró tá a lá ń dà àwọn ọmọ ìyá wa àwọn ọmọ ìyá wa tẹ́ wá ń dúró dè lónìí náà lọ́padà wá kọjú oró sí yìí wọ́n takùn fìtnà táwọn ẹbẹ̀rù wàhálà látúnṣí bánà ládìínà sọlámù mi nǹkan ká sọta èyí tó ṣe pé tó bá bẹ́ẹ̀lẹ̀ tán àwọn tí wọ́n dá wàhálà ilẹ̀ àwọn nìkọ́kọ́ ni fìtínà yìí máa lọ máa kọlù yọ kọ láyé yọ ba nǹkan jẹ́ yọ boko jẹ́ yọ bọ́ọ̀dẹ̀ jẹ́ yọ balẹ̀ jẹ́ wọ́tákù fìtínà tán ọlọ́ni ẹbẹ̀rù wàhálà ẹbẹ̀rù wàhálà ẹbí ẹbẹ̀rù wàhálà mẹ̀kúnnù ẹbẹ̀rù wàhálà ẹbẹ̀rù wàhálà àwọn tí ò lọ́lọ́ wọ́n máa yálé wá bá yín ni mọ̀ ń lọ mọ̀ ń lọ ń jẹ táǹbẹ̀ yẹn ẹnìkan sì dàlúlẹ̀ wọ́n sáré sí wọ́n dami sí ó ní wọ́n ní kí ló dé ó lòun tí ì láti jẹta la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam ẹrù òdìdí baálé elétò waṣọ tó dáa tí ó dùn ó máa ń lẹ́gbẹ̀ẹ́ bros ẹ dákun sẹ́ london naira òun fẹ́ fi wọkọ̀ débi tó ń lọ bí ó ṣe máa gbájọ gbájọ gbájọ nù ń gbà ti lé kó mi sẹ́ wàtàkù fitna táwọn ẹbẹ̀rù wàhálà o ti tí ń bọ̀ lọ́nà yìí wàhálà wàhálà kan bọ bọ̀ yóò lé yóò jà oko irú wàhálà wo náà ni wàhálà pé àwọn èèyàn máa yíjú sí àwọn àjọba yìí àwọn èèyàn máa yíjú sí yín pẹ̀lú òfin olórí ibú ń gbé jáde òfin ara ìlú ọ̀dẹ́ra ìlú ọ̀dẹ́ra ìlú ònísinmi ìlú òkùsírọ̀nù nùlú ẹ tún gbé òfin wèrè jáde ẹ nílá ẹ ní ẹ ronú ni àtẹ̀yìn ọba tẹ́ gbé adé lórí ẹgbẹ́ adé ló lórí ẹ̀ fadé yín ṣe nǹkan kan wọ́n ti gba sátidé wọ́n ti gbé sànńdè lẹ́yìn lọ́wọ́ ni tí ó sọ̀rọ̀ fún alẹ́ yorùbá ńdọ́ ńdọ́ Ìgbòho ti kú ò nílẹ̀ yorùbá tó ti sásàálà fẹ́mi rẹ̀ tọ́lọ̀ yọ ó sì ń padà sọ fún yín ń padà bọ̀ padà dé nǹkan kan ò sì ní ṣe ńdọ́ ti lọ náà tí ó tí ó ọmọ yorùbá gbogbo àwọn alágbára yòókù pátá ni wọ́n ti dákẹ́ kò tó ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ń láàyè láàyè wọ́n ti sọ ọ̀dọ̀gbọ́n kan náà ti sọ ó lẹ́yìn mẹ̀kúnnù lẹ́jà fúnra yín àwọn eléyìí òyìnbó wọn ṣe dépò míì ni wọ́n ń wá wọn wá ti yín wọn wá bí ayé yín ó ṣe dá wọ́tẹ́kùn fìtìnà táwọn ọlọ́ni ẹbẹ̀rù wàhálà láàtú sí bánàlẹ́dì iná sọlẹ̀ mú mi nǹkan aṣọ tán èyí tó ṣe pé bọ́ bá bẹ́ẹ̀lẹ̀ tán apá àwọn tó dá alẹ̀ nìkan kọ́ ní ọ̀ka gbogbo òlu ní ọ̀padà wàá dàrú wàá lam aná lọ àṣẹbí ìdúró kọ́ọ̀bì gbogbo ayé tẹ̀sí wá di wàhálà yìí gbogbo yín lọ́lọ́wọ́ padà fìyà jẹ ní ìyà tó ṣe pé kò ní kò ní bọ́ ìrẹ́dínà yìí ò ní bọ́ mbẹ́ gbogbo èyí tẹ́ ẹ dá wàhálà alẹ́ orílẹ̀-èdè yìí tẹ́ ẹ mọ̀nà àtúnṣe tẹ́ ẹ ṣe é tíyà fi ń di àwọn èèyàn yìí ìyà ń jẹ wá ìyá ń jẹ àwọn èèyàn wọn ò ró jẹjẹ wọn ò rílẹ̀ ìwé lọ wọn ò ráṣọ wọ̀ gbogbo ọmọ lọ́dà sí wọ́n tán gbogbo ọmọ tó dáde yunifásitì ẹ̀rú ni wọ́n ń ṣe èyí ti jẹ́ ẹ̀yin olóyè orílẹ̀-èdè yìí ẹ̀yin ọlọ́gbọ́n orílẹ̀-èdè yìí mo fi ọ̀rọ̀ ọlọ́run sí yín létí mo fi ọ̀rọ̀ ọlọ́run sí yín létí ẹ jókòó kẹ́ tó bá ṣe pé kó ń kálukú ọmọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ní ó padà wá rọgbọ ẹjọ́ ń kálukú ọ lọ bájọṣepọ̀ ọ̀bá dán máramá kálukú sọdẹ́ tiẹ̀ lọ́tọ̀. ìṣẹ̀lẹ̀ ńlá.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 ọlọ́run ò ní pa làákàyè yín bàbá bàbá Muyideen Bello òun la gbọ́ tán yẹn bó bá jẹ́ pé ordinary person ló sọ wọn ló fẹ́ dàbú àwọn ẹni ọlọ́run ló tún sọ̀rọ̀ yìí o bàtà ń ta àwọn náà lẹ́sẹ̀ oníkálukú náà ló ń rí nira ọlọ́run má ní wá lára ni àfi téèyàn ò bá ṣe mẹ̀kúnnù ló àwọn olówó wọn ti kó gbogbo ẹ̀tàn nàìjíríà o àwa tá àráyè di sẹ́nítọ̀ tá àráyè di sẹ́nẹ̀tì tá àráyè di sẹ́nítọ̀ tá àráyè di house of rest member tá à di gọ́fúnà àwa là ń forí kó ẹ ṣáàjà máa bẹ lọ́hùn lọ́dọ́ o àfi kálápá gbápá ẹ̀ kọ́ lẹ́sẹ̀ gbẹ̀sẹ̀ kọ́lọ́múdọ́mù gbé kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ the only solution sí problem lẹ́yìn ni àwọn kan ò lè máa kígbe para ni àwọn káwọn kan dẹ̀ wà nínú èsì kí wọ́n máa gbádùn kó jẹ́ pé oúnjẹ tó máa jẹ lọ́gọ́rùn ọdún wọn ti ṣe ó ti wà nílẹ̀ owó tí wọ́n máa ná in the next two hundred million years ó ti wà lákàǹtì wọn kí ló dé tí mẹ̀kúnnù dẹ̀ ń jìyà lásán ẹ ẹ rojọ́ ẹ̀ lọ́rùn tọmọtọmọ ní lágbára ọlọ́run barista mo fẹ́ràn bàbá yẹn pọ̀ torí pé ó sọ àwọn ọ̀rọ̀ kan tẹ́ bá lọ gbọ́ the truth mo fẹ́ràn kódà yóò kì í ṣe orin ìṣítí ni ìṣítí ni the truth èyí tó tí màá yẹn sọ tó fi kọrin ó padà ṣẹlẹ̀ sí gbogbo wa là ń witness ẹ̀ ohun tí barista fi kọrin òun ló ṣẹlẹ̀ kí ló lẹ́yìn ẹ̀ tó lọ tán nígbà tó sọ tó máa parí orin yẹn ó ní màá pé mo wí ìtèmí àyídé o màá pé mo wí ìtèmí àyídé o ṣé kò wá ṣẹlẹ̀ ó wí lóòótọ́ dẹ̀ ṣẹlẹ̀ àfikọ́ lọ́wọ́n ba kó gbà wá o kó ṣàánú wa láyọ̀ o ọmọ Yorùbá ẹ jí gìrì. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. ọmọ Yorùbá ẹ jí gìrì. ọmọ Yorùbá ẹ jí gìrì. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. ọmọ Yorùbá ẹ jí gìrì. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. ọmọ aláṣọ ògbúdọ̀ wa kìsà ọmọ ẹlẹ́rọ ògbúdọ̀ àgbà ilẹ̀ Oòduà. ẹ jẹ́ ká forí korí. gbogbo ọ̀dọ́ ilẹ̀ bàbá wa. lọ́mọdé làgbà lóbìnrin lọ́kùnrin o. òmìnira la fẹ́. ọmọ Oòduà kí fẹ́ o. Yorùbá nation ni o. bàbá rẹ̀ lórílẹ̀ wa o. ẹ ò bá lẹ́gùn bàbá ní òjò bí ó sì jó mọ́ bàbá ní kò lè mú ní sí. àló ti tó gẹ́ ẹ ò ṣe mọ́ ìrẹ́nijẹ èyí ti tó gẹ́ ìfìyàjẹni ti tó gẹ́ ikú ọmọdé ikú ọ̀dọ́ àwòfẹ́ mọ́ nílẹ̀ bàbá wa. ènìyàn yìí ẹ kó ráńgà yín ẹ máa lọ ká lè fúnra wa ní ètò ààbò tó péye lórílẹ̀ bàbá wa. ìyà tá a jẹ́ tó lọ́wọ́ àwọn ará òkè ọ̀hún ìfipábánilò yìí a ò fẹ́ mọ́ bíbani ní nǹkan oko jẹ́ dídá ẹ̀mí àwọn àgbẹ̀lẹ́gbòdo ó ti sún wa a kì í báni tán ká nìkan ọ̀ya ẹ a máa lọ ká lọ gbòmìnira tiwa. òmìnira. ọmọ Yorùbá ẹ jí gìrì. ká gba òmìnira tiwa.